الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba tọrọ àlékún kí àti àlékún gẹ̀ fún àníbi sallallahu alaihi wasallam èyí ni àkọ́tún ètò yín ètò ahudan wa bushra ní òní tí í ṣe ọjọ́ kẹtàléní ogún oṣù ramadan abẹ́lọ́n kí ọlọ́run jẹ́ kí kọ́gbà ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ àfarabalẹ̀ láti jẹ́ ẹni tí ó jẹ àǹfààní ọ̀rọ̀ olóyè bíi látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràwùdín Gbadébọ̀ rọ́jí kí ọlọ́ba kí ó ṣe ọlọ́run bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh nínú àwọn nǹkan tó ìgbé kéèyàn ṣe nínú sọ́lá òun ni pé kéèyàn mú etí rẹ̀ kó tẹ́ sílẹ̀ kó forí lé ní ìgbà téèyàn bá forí kanlẹ̀ àbí kó tiẹ̀ jẹ́ pé láwà níyàn orí rẹ̀ lèèyàn ti forí kanlẹ̀ kó jẹ́ pé ibi tí èèyàn ti wé láwà ní lèèyàn fi kanlẹ̀ nígbà tí èèyàn ń bá sọ láti lọ báyà látàrí pé ooru mú gan ibi tí èèyàn sì ń sọ láti gbóná jaja kò sí tó burú nù eléyìí tí wọ́n bá tọrọ ìyọ̀ǹda àti wọlé wá síbi tẹ́ ẹ wà nígbà tí èèyàn bá sọ láti lọ asalaamualeykum wa rahmatulah adkhul ṣé kí n wọlé ẹ sọ pé subhanallah ọkùnrin nìyẹn subhanallah ẹ fi máa dáhùn nígbà tẹ́ ń bá sọ láti rùn àmọ́ tó bá pé obìnrin lẹ́nìkan ń tọrọ ọ̀yọ̀ǹda àti wọlé sọ́dọ̀ rẹ̀ nǹkan tó wọ́n máa ṣe ni pé yóò máa fi inú àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún yóò máa fi gbá òdì ọwọ́ rẹ̀ òsì inú àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀tún yóò fi gbá òdì àtẹ́lẹwọ́ rẹ̀ òsì torí ẹ innama tasbihu lirrijal wa tasbih linnisa àwọn ọkùnrin náà máa ṣe subhanallah ṣùgbọ́n àwọn obìnrin tiwọn wọ́n máa mú inú àtẹ́lẹwọ́ wọn ọ̀tún wọ́n máa fi gbá òdi ọwọ́ wọn òsì. à ń fẹ́ wípé téèyàn bá sín nínú sọ́lá téèyàn bá sín kó sọ pé alhamdulillah ṣùgbọ́n tí wọ́n bá sọ fún pé yarhamukallah kò gbọ́dọ̀ sọ pé yahdikumullah níbi sọ́lá ẹni tí ó sì sọ fún pé yarhamukallah kò gbọ́dọ̀ jẹ́ pé ń ṣe sọ́lá ti pẹ̀lú ẹ̀ torí tí wọ́n bá ti sọ pé yarhamukallah yarhamukallah sọ́lá tó rẹ̀ ti bàjẹ́ tí ọlọ́run bá bá bí kápẹ́ àwà lórí sọ́lá lọ́kàn gbọ́ táwọn èèyàn ń sọ nípa dáadáa kan tọ́lọ̀ ń ṣe fún yàn tó yẹ pé èèyàn ò tí ì gbọ́ ń pa rẹ̀ wọ́n fún wọn rò dùnú pé tọ̀ nǹkan báyìí báyìí báyìí báyìí bọ́ sí fún lágbájá o wọ́n sì wà lórí sọ́lá wọ́n á gbọ́ sókè dúpẹ́ fọlọ́ tí ẹni tí ń ṣe sọ́lá tọ́jọ́ pọ̀ nìkan ní ṣe sọ́lá tó bá ka kí ó sókè yóò ṣe àmín tó bá ka Fatiha tán ibi tó bá sì ti ka kí ó jẹ́jẹ́ àmín yóò ṣe jẹ́jẹ́ náà àmín àwẹ̀ sókè níbi tá a bá ti ka kí ó sókè á sì wí jẹ́jẹ́ níbi tá a bá ti ka kí ó jẹ́jẹ́ tó bá ti pé ọkùnrin tàbí obìnrin ìlú ń dá sọ̀láàtì ṣe àyè wà fún wa wípé wọ́n lè má gbóhùn sókè níbi sọ̀láàtì tí wọ́n ti máa ń gbóhùn sókè tó bá sì wù wọ́n lè gbóhùn sókè níbẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti ní ẹnìkan lára gẹ́gẹ́ bí ẹni tí ń sùn tó wà pẹ̀lú wọn níbẹ̀ àbá láàárẹ̀ àbẹ́ lómi àbí kó tiẹ̀ jẹ́ pé obìnrin yẹn ibi tó wà àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n jájòjì sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ ẹ jẹ́ ká mẹ́nu bà àwọn akílò orígun nínú sọ́láàtì tí wọ́n jẹ́ kò ṣeé má ṣe tọ́kọ́ tí èèyàn bá ti pa tì báyìí sọ́láàtì bàjẹ́ nu tí èèyàn bá ti fi sílẹ̀ sọ́láàtì ó ti dàrú bàjẹ́ nu àwọn orígun sọ́láàtì jẹ́ mẹ́ńlá àwọn náà ni alqiyamu ma'al ká dìde dúró tá a bá lágbára láti dìde dúró torí pé Allah ni wa qumu lillahi qanitin ẹ dìde dúró ṣe sọ́láàtì fọlọ́ qanitin ay sakitin tó dákẹ́ tí ó máa sọ̀rọ̀ èèyàn nínú sọ́láàtì ọ̀rọ̀ orí ìtàwọn èèyàn máa sọ ẹ gbọ́dọ̀ sọ nù sọlá. bákan náà takbiratul ihram allahu akbar táwọn fi ń bẹ̀rẹ̀ sọláàtì yẹn ọ̀ràn àyàn máa ní orígun ni tí a bá ti pa ti báyìí sọláàtì ọ̀jẹ́ sọláàtì o. ẹlẹ́kẹta qira'atul fatiha fi kulli raka'a kama kí fatiha nù gbogbo raka'a. bákan náà arruku' ká ruku al-i'tidalu ká dúró dọ́gba nínú ruku orígun ni. as-sujudu ala al-a'dha'i ká forí kanlẹ̀ lórí àwọn oríkèé méjèèjì yẹn orígun ni aljulusu bayna as-sajdatayn ká jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì ọ̀ranyàn ni as-sujudu ath-thani ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì orígun ni aljulusu lit-tashahhud al-akhir ká jókòó láti ṣe at-tashahhud ti parí orígun ni at-tashahhud al-akhir àtàyà ti parí gangan fúnra ara rẹ̀ orígun ni as-salatu ala an-nabi sallallahu alayhi sísè as fún anabi muhammad sallallahu alayhi wa àtàwọn ará ilé rẹ̀ ọ̀ranyàn ni àbórígun at-tuma'nina fil kull kájà ni ti ń farabalẹ̀ tó ní ìfarabalẹ̀ nínú gbogbo sẹ́sọ̀ láti tàbá ń ṣe orígun ni. tartibu bayna al-arkan ká máa tó àwọn orígun yìí lẹ́sẹẹsẹ tẹ̀léra wọn orígun ni at-taslim sí sálámà orígun ni. wáyé o ǹjẹ́ tí èèyàn bá fi ọ̀kan sílẹ̀ nínú àwọn orígun yìí láàmú àmà fi sílẹ̀ sọ̀láàtì ti bàjẹ́ o tí bá fi allahu akbar ti bẹ̀rẹ̀ sọ̀láàtì sílẹ̀ so ajá yìí pé sọ̀láàtì ti bàjẹ́ kò bá jẹ́ ìmọ̀kan ló mú sí àbí gbàgbé torí sọláàtì yẹn ò ní jẹ́ sọláàtì gan tí wọ́n ló fi bẹ̀rẹ̀ rẹ̀ ló fi bẹ̀rẹ̀ rẹ̀ yìí àjẹ́ pọ̀ nǹkan gbára gbóná lásán ni torí ẹ̀ téèyàn bá fi nǹkan kan sílẹ̀ nínú àwọn orígun yìí látàrí ìgbàgbé àbí látàrí àìmọ̀ èèyàn lọ tún ṣe èèyàn lọ tún ṣe yóò sì ṣe lópin ìgbà tó bá ṣe pé èèyàn ọba tì jẹ́ni tó ṣe wípé ó tí ì dérú ayé ntọ́pa tìyẹn nínú rákà ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ti débẹ̀ níbi rákà ẹlẹ́ẹ̀kejì bí káyipẹ́ rò kó lèèyàn ṣe rákà alákọ̀ọ́kọ́ o ti wá débi rúkú rákà ẹlẹ́kejì àjẹkù rákà alákọ̀ọ́kọ́ àti fagilé awọ́gilé rákà ẹlẹ́kejì ó ti di ta alákọ̀ọ́kọ́ nìsí ó ti di ta alákọ̀ọ́kọ́ nìsí àmọ́ tó bá ti pinnu rákà alákọ̀ọ́kọ́ lọ gbàgbé láti forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì ó sì ti dìde dúró ó ti wà rúkú ó ti wà rúkú ní rákà ẹlẹ́kejì wàá padà sí ìforí kanlẹ̀ eléyìí tó pa ti ránká alákọ̀ọ́kọ́ àmọ́ tó bá ti dórí ìforíkalẹ̀ ní ránká ẹlẹ́ẹ̀kejì ìforíkalẹ̀ kan náà ló sì gbàgbé ní ránká alákọ̀ọ́kọ́ àjẹpẹ́ ránká ẹlẹ́ẹ̀kejì ó dúró dípò ránká alákọ̀ọ́kọ́ nìyẹn ó yẹ ká ṣàkíyèsí rẹ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó máa ń lérò pé táwọn bá gbàgbé foríkalẹ̀ lẹ́ẹ̀kan níbi tó ti yẹ káwọn foríkalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n máa ń lérò pé ìforíkalẹ̀ gbàgbé ó tó láti gbé kó tó láti gbé sùjúdù sáhù kò lè gbé ọ̀kan nínú àwọn orígun wọ̀nyí báyìí kò lè gbé ọ̀kan nínú àwọn orígun wọ̀nyí báyìí bí káyí pé ní ìsinyìí báyìí o màmá àbí o láti dìde dúró nù sọ láti rẹ sùjúdù sáwù ògbé Allahu ti bẹ̀rẹ̀ sùjúdù sáwù ògbé gbe fatiha kíké sùjúdù sáwù ògbé rùkúù pípatì gbe. sáwù ògbé ìforíkalẹ̀ ìgbàgbé ògbé nǹkan kan náà àwọn eléyìí báyìí. tọ́ kí ìmáàmù òkè fatia kẹ́ni tí ń láti ké kó òkè fatia orígun ni gbogbo raka a sì tún sọ òkè náà orígun ni ẹni tó bá ti lè ẹni tó bá ti lè pàtì sọláàtì rẹ̀ bàjẹ́ sọláàtì rẹ̀ bàjẹ́ àyàfi tó bá kọ́ pàtì náà rákà kan so wàá tún mú rákà míì wàá tí ó dípò eléyìí tó ti pàtì yẹn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ lẹ́yìn eléyìí báyìí kí ni máa ba sọláàtì jẹ́ gan sọláàtì téèyàn ń ṣe láti fi sin lọ́wọ́ àwọn kankan àti máa bàjẹ́ tí ẹ̀ máa sì ti máa ti máa ba sọláàtì jẹ́ kéèyàn yẹra fún ni lágbèjúwe èèyàn máa mọ̀ ó fi ọ̀kan sílẹ̀ nínú àwọn orígun sọláàtì àbọ̀kan náà àwọn májẹ̀mú rẹ̀ láàmú àmàṣe àbí látàrí ìgbàgbé àbótí ẹ̀ fi eh, àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ látàrí pé àìmọ̀kan ní dùn láàmú so nǹkan yẹn sì jẹ́ orígun àbí nǹkan yẹn jẹ́ májẹ̀mú tí máa jẹ́ kí ìjọsìn yẹn lálàáfíà ìjọsìn yẹn ti bàjẹ́ nù ìjọsìn yẹn ti bàjẹ́ bí ẹni tó ṣe sọ̀láàtì ní ìsinyìí báyìí tí ó sàtáyà ti parí sọ̀láàtì ń bàjẹ́ o àbí ẹni tó ṣe sọ̀láàtì ní ìsìn tí ò kí fátíà sọ̀láàtì yẹn bàjẹ́ o ó ṣe sọláàtì ṣùgbọ́n kò ṣe òkú sọláàtì yẹn bàjẹ́ bákan kéèyàn jẹ́ pé nǹkan rúra sọ́tún rúra sósì ni láì jẹ́ pé ìdí pàtàkì kan ló bì kò sídìí pàtàkì kan tó lè bí kó máa rúra sọ́tún rúra sósì o sì lè má rúra sọ́tún rúra sósì inú sọ̀láàtì rẹ sọ̀láàtì bàjẹ́ bákan ẹni tó máa ma gbé ìhòhò rẹ bọ́ síta nínú sọ̀láàtì rẹ bàjẹ́ bí ẹni tó wọ ìdí rẹ̀ làwọn èèyàn ń rí ìbàṣọ láti bàjẹ́ bẹ́ẹ̀ bá ní àdáwọ̀ oru wọn lè máàmù tọ́jẹ́ kó di kaka di kúkú gbogbo ìdí rẹ̀ níta ọlọ́mọdé sọ láti bàjẹ́ nù torí ẹ̀ ọ̀rọ̀ sísọ nínú sọ̀láàt ọba sọ̀láàt jẹ́ ẹ̀rín rínrín nínú sọ̀láàt ọba sọ̀láàt jẹ́ jíjẹ mímu nínú sọ̀láàt ọba jẹ́ lókun ìgbà tí gbogbo ẹ̀ bá ti wáyé lámàámà sí tọ́ ǹjẹ́ tọ́ba parí náfìlà àbátí ẹ̀ parí sọ̀láàt míì náà ǹjẹ́ àwọn lè máa ṣàdúrà mẹ́bìí gaali máa ṣàdúrà mẹ́bi báyọ̀ ọ̀ràn àyàn àbí náfìlà tába parí rẹ̀ sáà lè máa ṣàdúrà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ máa rí lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí tẹ́ pé ó lè jẹ́ pé ìṣẹ́jú mẹ́ta ni wọ́n fi parí sọ̀látùl fajr wọ́n wá fi ọgbọ̀n ìṣẹ́jú wọ́n fi ṣàdúrà lẹ́yìn rẹ̀ wọ́n lọ́gbọ̀n ìṣẹ́jú lo wákàtí kan tí wọ́n fi máa ṣàdúrà lẹ́yìn àṣùbà so eléyìí náà ṣe ń bẹ nù lànà àkọ́kọ́ ká máa ṣàdúrà lẹ́yìn àwọn sọ̀làwátì yẹn ká pàtẹ àdúrà kalẹ̀ kò sí nínú nǹkan tí súnà Si ẹni tó bá fẹ́ ṣàdúrà nínú sọ̀láàtì ọ̀ranyàn àbí náfìlà kó máa ṣàdúrà síwájú kó tó sálámà kó máa ṣàdúrà kó tó sálámà ṣùgbọ́n tó bá pẹ́ ẹ̀kan láàrin gbàtẹ́yàn sálámà tán ló ń bẹ lọ lẹ́ẹ̀kan láàrin à ń bẹ lọ́n kọ́ má burú àmọ́ bíi kó àwọn pàtẹ àdúrà fẹ́nìkan kọ́ tí lè mọ́mọ́ àwọn pàtẹ àdúrà fáwọn jàmá rárá o àtọ́ba àtijọ́yé lọ́mọ bíi bàtà ti ń tàn lẹ́sẹ̀ kálukọ́ bẹ lọ́n ṣáájú kó tó sálámà tó jẹ́ pé lẹ́ẹ̀kan láàrin ọ̀ ń ṣàdúrà lẹ́yìn ìgbà tó sálámà à ń bẹ kọ́ má burú tọ gbogbo àwọn ẹ̀rí tí wọ́n wá ti ń sọ pé dúbúrà kulli salat dúbúrà kulli salat ṣé dúbúrà kulli salat ṣé lẹ́yìn ìgbà tá a bá parí salat ni àbí ká tó parí salat torí dúbúrà kulli shay'in min gbogbo ní wọ́n ti pè ní di nǹkan ara nǹkan ni máa ń jẹ́ ṣé tí wọ́n sọ pé dúbúrà kulli salat ṣé ká tó sálámà nù àbí lẹ́yìn ìgbà tá a bá sálámà wọ́n ní tó bá salat yóò máa wáyé gẹ́gẹ́ bí àdúrà tí Ànábì sallallahu alaihi wasallam tó kọ́ Mu'adh ibn Jabal pé mo nífẹ̀ẹ́ rẹ wọ Mu'adh torí náà o gbọ́dọ̀ pa àdúrà yìí tì dubura kulli salah allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik kíkà anabi anabi kọ́ kíkọ́ máa wí ní kótó parí gbogbo sọ̀láàt ajẹ́ pé kótó parí gbogbo sọ̀láàt ní dubura kulli sọ̀láàt mẹ́ nítorí pàdùà ni àmọ́ tó bá jẹ́ pé eh, tusabbihuna wa tahmaduna وتكبرون أبي وتحمدون وتكبرون دبر كل صلاة ثلاثا وثلاثين مرة يجي سي سبحان الله أتما سي الحمد لله أما سي آه الله أكبر لا ينقو صلاتك وكاني بعمتها للغمة tó bá ṣe pé nítorí gbà lérò pẹ̀lú rẹ̀ ní dhikr àjẹpẹ́ lẹ́yìn yóò máa já sí pé báàdà sàlám lẹ́yìn ìgbà tá a bá parí sí sálámà. ǹjẹ́ kí ni ìdájọ́ ká máa tọrọ àforíjì lẹ́yìn ìgbà tá a bá parí sọ̀láàtì ọ̀ranyàn? ká máa tọrọ àforíjì lẹ́yìn ìgbà tá a bá parí gbogbo sọ̀láàtì tọ́jú ọ̀ràn yẹn òfin ṣẹ̀ríà ló mú wa o tọ́ba ti sálámà tàì sálámà astagfirullah astagfirullah so àti nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣe sọ̀lá á rí i pé àṣẹ ètò ó máa ń bẹ fún wọn nínú sọ̀lá tiwọn nínú kọjá pé nǹkan tí wọ́n ní kí wọ́n ṣe wọn ò ní ṣe dà gẹ́gẹ́ bíi kí wọ́n ní kí wọ́n kà rúkú tí wọ́n ní kí wọ́n ṣe ìforíkanlẹ̀ tí wọ́n ní kí wọ́n ṣe àbí kó sì jẹ́ pé eléyìí tó pamọ́ ìníwọ̀n mójútó bí ìtẹríba ọkàn àti kọ́kàn ọbẹ̀ ń di sọ láti yẹn tó wọn ní mójútó kò sì sí tó burú ká máa fọkàn wa ká máa fi ṣèrántí ká sì máa fa hàn wa ká máa fi ṣèrántí ní ìgbà tí abájẹ́ni tó ṣe kíkọ̀ lálùwàlà ẹ lè máa fọkàn ṣèrántí ọlọ́run ẹ sì lè máa fa hàn ṣèrántí ọlọ́run ní ìgbà tó ṣe pé ẹ lálùwàlà so bákan náà ẹni tí ń ṣe jánábà àtẹni tí ń ṣe nǹkan oṣù àtobìnrin tẹ́jẹ̀ bí máa ń bẹ lára rẹ̀ àwọn náà lè máa ṣe tasbih wọ́n lè máa ṣe ìrántí ọlọ́run bí kò máa ṣe subhanallah la ilaha illallah alhamdulillah allahu akbar wọ́n sì lè máa ṣàdúrà kọ́dà gan wọ́n lè máa ṣe àsọ̀látù fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wáyé o ká máa ṣe díkìrì wa láì gbọ́n sókè ká máa ṣàdúrà wa láì pariwo òun lọ́lọ́lá jù ní gbogbo àyíká yìí àyàfi ẹni tí ó wá nípa bá ti máa ṣe ìrántí ọlọ́run lẹ́yìn ìgbà tá a bá parí àwọn sọ̀làwátì ọ̀ranyàn márààrún so eléyìí ó túmọ̀ sí pé tá a bá parí sọ̀làwátì ọ̀ranyàn kò sí ní tó burúkú astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram àti gbogbo àwọn àdúrà yòókù tá a ṣe lẹ́yìn ìgbà tá a bá parí sọ̀là kò sí ní tó burúkú agbóhùnsókè pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí abdullahi bin abbas radiyallahu anhuma ó sì ṣàlàyé fún anú hadith tí imaamu bukhari gbé jáde pèsè lọ́mọ́ ọmọ pàwọn èèyàn ti parí sọ̀láàtì láyé anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú bí kálukú ṣe ń gbóhùn sókè pẹ̀lú dhikr kálukú ní gbóhùn sókè kése kí wọ́n wí papọ̀ tó ń tutukutu tó fẹ́ tara rẹ̀ mọ́fin tí ó sì tó a sọ pé ẹ nígbà tí abdullahi bin abbas sọ pé òun máa gbígbóhùn sókè wọn lòun máa fi dáná wọn gbé papọ̀ wọn jọ gbóhùn sókè papọ̀ ni wọn jọ gbóhùn sókè papọ̀ òjò yọ torí délé torí tó kí wọn gbé sókè papọ̀ kò bá ti jẹ́ pé wọn là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ dààmú àwọn olùmọ̀ ẹ̀sìn islam ọba ti dààmú tipẹ́ tọ́ eléyìí túmọ̀ sí wípé ibẹ̀ yẹn láti máa tá a bá parí sọ́láàt àwọn gbólóhùn tó ní ká wí yẹn oníkálukú lè gbóhùn tiẹ̀ sókè lọ́tọ̀ọ̀tọ̀ bákan náà ìgbà tá máa ń ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka mulk la sharika lak àbí kó jẹ́ pé àǹfààní kan bẹ́ẹ̀ nu ká gbóhùn sókè bí kó jẹ́ pé nìkan ọ̀ma kí là ń wí ọ̀n kàn ń súfè lásán ni ìwọ́ wàá rọ agbóhùn rẹ̀ sókè pẹ̀lú gbólóhùn tó ní ká sọ ń bẹ̀yẹn torí kó lè bá a pé gbólóhùn kan wà tá a sọ ń bẹ̀yẹn kó lè láǹfààní àti béèrè lọ́dọ̀ ẹni tó bá mà tó wọn bá mà tó bá ṣe pé ìmáàmù dìde dúró láti rákà ẹlẹ́ẹ̀kejì kò jókòó àtàyà ìgbàgbése tí ìmáàmù bá rántí kó tó dìde dúró dọ́gba kó padà síjókòó ìyẹn ni pé ó ń dìde lọ ni ńlọba rántí kó padà síjókòó àmọ́ tó bá ti dìde dúró tán tó ti dìde dúró dọ́gba kò gbọ́dọ̀ jókòó kò gbọ́dọ̀ padà síjókòó tó bá bá sọ láti rẹ̀ dópin tó débi tó ti yẹ kó forí kan àtó débi tó ti yẹ kó sálámà yóò forí kan lẹ́ẹ̀mejì ìforíkanlẹ̀ ti gbàgbé ni. tọ́ ẹnikẹ́ni tó wá jáde tí ń lọ ṣe sọ́láàtì ní mọ́ṣáláṣí ló bá rí àwọn èèyàn lọ́nà tó ń padà sílé wọn eléyìí tó túmọ̀ sí pé wọ́n ti parí sọ́láàtì. so pẹ̀lú gọ́ọ̀lọ̀ onú òní ládàá pò ń náà ọba àwọn ṣe sọ́láàtì ẹnu jọ̀mọ́ nígbà tí ètùsẹ̀ kó fi falẹ̀ kó fi lọ́ra so ọ̀nà ló ti bá kí wọ́n ti parí òun náà gbà ládàá pé òun náà bá àwọn ṣe sọ́láàtì ẹnu jọ̀mọ́ abu huraira radiyallahu anhu òun ló gbọ́ ẹgbàá wọ̀rọ̀ kan wá tó sọ pé anabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé man tawadda'a fa ahsana wudu'ahu thumma raha fa wajada an-nasa qad sallu a'tahu allahu jalla wa azza mithla ajri man sallaha wa hadaraha la yanqusu dhalika min ajrihim shay'a akhrajahu abu dawud wan-nasa'i bi sanadin sahih wala anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tó bá ṣe àlùwàlá tó sì ṣe dáadáa lẹ́yìn náà tó wá gbéra tó lọ sí mọ́ṣáláṣí ó wá bá pé àwọn èèyàn wọn ti parí sọ́láàtì ọlọ́wọ́n bó fún ńlá dá ọlọ́wọ́n bá tọ́ga tó gbangban yóò fún ńlá dá tàwọn ẹni tó ṣe wípé wọ́n bá jàmá yẹn láì jẹ́ pé tiẹ̀ ó dín kankan kù nínú ládàá wọn alimam Abu Dawud àti Nasa'i àwọn náà gbé àdìsí jáde gba ọ̀nà kan tó gún régé torí ẹ̀ ìgbàwó àti gbàwó àti gbàwó láàmà ṣe àmì nínú sọ̀láàtì wa ǹjẹ́ mọ̀ pé àyè méjì ni láti máa ṣe àmì nínú láti máa ṣe àmì alákọ̀ọ́kọ́ ọ̀nà ni nínú sọ́láàt lẹ́yìn ìgbà tí a bá ké fatiha tán ìmáàmù ló ké ni o àbí máàmù ló ké ni o àbẹ́nìkan tí ń dá sọ́láàtì ṣe ló ké kálukú ṣe àmì ìmáàmù ó gbọ́n sókè àti máàmù tó bá jẹ́ pé sọ́láàtì tá à ń ka kí ó sókè ni tọ́ a sì ti mọ̀ pé máàmù òun náà ṣe àmì pẹ̀lú ìmáàmù ṣùgbọ́n kò ní ṣe àmì ṣáájú lè máàmù o kó sì má ṣe àmì lẹ́yìn rẹ̀ ètò dájú kó ṣe àmì pẹ̀lú ìmọ̀ torí pé wọ́n lẹ́ni tí àmì rẹ̀ bá ṣe déédéé táwọn màláìka ọlọ́run ọba yóò forí ètò tó síwájú jù nínú ẹsẹ̀ rẹ̀ so ṣùgbọ́n àti tìkan sọ pé fẹ́ yíra amànà fà mínú tó bá ti ṣe àmì ní kẹ́yìn náà ṣe àmì so àjẹpẹ́ àdìtì yẹn túmọ̀ sí pé tó bá ti ń ṣe àmì ní kẹ́yìn náà dẹnu lé àmì tiyín tó bá ti ń ṣe àmì ní kẹ́yìn náà dẹnu lé àmì tiyín tí èèyàn bá ń ṣe sọ̀rọ̀ àti wẹ́tìr ọba òfin ṣẹ̀rí àmú wíkíkẹ́ máa ṣe kùnọ́ọ̀tì àdúrà tá a máa dúró ṣe àbí kó jẹ́ pé àrílò àjálù kan ṣẹlẹ̀ kọ́ lọ́n má jà rí kò sí ní tó burú kàn ṣe kùnọ́ọ̀tù. gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń bẹ̀rù ṣẹlẹ̀ tó lè ṣẹlẹ̀ lásìkò kan tí ọ̀pẹ sẹ́yìn tí kálukú ń bẹ lọ́n nínú kùnọ́ọ̀tù tọ́lá wọn bá sì tẹ́wọ́ gba àdúrà wọn. ibi dátùn tí wọ́n ṣe ámì eléyẹn tá a bá sí nínú sọ́lá ẹnìkan kàn ké fatia ni ó sì ké tán a sì sínú sọ́lá tó bá ké já a sọ pé kí ni àmín tó bá ké fati àtàn á sọ pé amin kódà kó sọ pé a sì nù sọlá ẹni tí ń ké yọ sọ pé amin ẹni tí ń tẹ́tí gbọ́ yọ sọ pé amin kìí ṣe ẹni tó kàn gbọ́ tí ò tẹ́tí gbọ́ torí ẹ̀ bákan náà tó máa ṣe amin sí gbogbo àdúrà kò bá àmọ́ jẹ fati àwọn ké eléyìí jẹ́ àwọn àyè tá a ti máa ṣe amin gàbí kí imam kọ́ máa ṣe àdúrà lọ́jọ́ jùmọ̀ kọ́ máa ṣe àdúrà lórí mímbàrú lọ́jọ́ jùmọ̀ àbí kí imam máa ṣàdúrà nígbà tá à ń àmà sí àmín bákan náà alkusuf gbàtí ìmáàmù ń ṣe àdúrà yìí pé ìmálẹ̀ ọ̀sán ọwọ́ mi àbí ìmálẹ̀ òṣùpá ọwọ́ mi so gbogbo àdúrà tó máa ṣe ń bẹ̀yẹn náà àmà sí àmín wáyé o lẹ́yìn eléyìí báyìí á ṣàkíyèsí wípé tí àṣìṣe bá ṣẹlẹ̀ nínú sọ́lá ìsìláàmù la àwọn ọ̀nà kalẹ̀ eléyìí tá a fi máa ṣe àtúnṣe àwọn àṣìṣe yìí nínú àwọn ọ̀nà yìí òun náà ni sùjúdù sahù ìforíkanlẹ̀ tá a máa ṣe látàrí ìgbàgbé ìforíkanlẹ̀ méjì ni kò bá jẹ́ nínú sọ̀láàtì tó jọ́ràn yẹn kò bá jẹ́ náfìlà tó ń béèrè pé ṣé wọ́n máa ṣe sùjúdù sahù náà náfìlà kò bá jọ́ràn yẹn kò bá jẹ́ náfìlà gbogbo méjèèjì náà tó máa ń ṣe sùjúdù sahù a máa ṣe ìforíkanlẹ̀ méjèèjì yìí báyìí láti ìjókòó kò bá jẹ́ pé tá fẹ́ ṣe ṣáájú sálámà ní ìjókòó náà láwàtà ti lọ foríkanlẹ̀ kò bá sì jẹ́ tá a fẹ́ ṣe lẹ́yìn sálámà ni ìforíkanlẹ̀ náà láwà tá a ti lọ foríkanlẹ̀ ìjókòó láwà tá a ti lọ foríkanlẹ̀ yìí kí ló dé tí ṣẹ̀ríà tó fi ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé tó ṣe ní ẹ̀tọ́ fún wa ìdí ni pé ọlọ́run bá dán mi èèyàn èèyàn tó lọ́run bá sì dá ọ́ da lẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa ṣe ìgbàgbé náà ni àti tí mo kí ṣe tán ẹni tí ọlọ́run bá ti làánà gbogbo ìyànjú rẹ̀ náà ni kó rí pé ìjọsìn tá a máa ń ṣe òun bàjẹ́ náà ni báyọ̀ látàrí àfikún àbí látàrí àdínkù àbí látàrí iyèméjì ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ wá sí àwọn àforíkalẹ̀ tá a máa ṣe láti ṣe àtúnṣe àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yí báyìí ó ṣe ó ṣe lófin fún wa irghaman li shaitan eléyìí tí wọ́n máa jẹ́ ìdójútì fún àṣetán ìfimú ṣetán ìgbolẹ̀ wọ́n léléyìí ní í ṣe pẹ̀lú ìforíkalẹ̀ yín sálámà wa jabran li nuqsan àti ètò àfi máa ṣe àtúnṣe àdínkù tó wà nù sọ̀láàt wọn lélẹ́yìí ní í ṣe pẹ̀lú tí máa ṣíwájú sí sálámà wa irda'an lirrahman rahman a fi máa wá ìyọ́nú ọlọ́run ọba ẹlẹ́dàá wa. a jẹ́ pé ìdí tí ọlọ́run bá fi ṣe ìforíkalẹ̀ yìí lófin òun náà ní í pé ìgbà tó lọ́run bá dá wa ó sì dá wa lẹ́ni tó ṣe pé ọmọ àgbàgbé a sì ti mọ pé ṣe tán ni bí ó ṣe bá ti wá jẹ́ níwá torí ẹ̀ ọmọ kọ́yàn fi kún dínkù nínú gbogbo ìjọsìn tá à ń bá ń ṣe ọlọ́run ọba wa ṣe léyìí lẹ́tọ̀ fún akálífilẹ̀ bá a máa ṣọ́ra tó a sì ti mọ̀ pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń gángan lára ó gbàgbé nínú sọ́láàtì rẹ̀ nítorí pé léyìí náà ló ṣe déédéé pẹ̀lú àdámá àdámá ọmọ èèyàn ọlọ́run ọ̀dọ́ ọmọ èèyàn kókó jẹ́ màláìkà tí ò ní gbàgbé torí àwọn gbàtà nàbí sallallahu alayhi wa sallam tó gbàgbé lórí sọ́láàtì kọ́mọ́ bá yà àwọn èèyàn lẹ́nu ó ní innama ana basharun mithlukum ansa kama tansaw فإذا نسيت فذكروني متفق عليه anabi sallallahu alaihi wasallam ni يا بقر èèyàn يا bíi tiyín ni mí أمي abára bíi tiyín ni mí èmi náà máa gbàgbé gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe máa gbàgbé tí mo bá gbàgbé ẹ rán mi létí tí mo bá gbàgbé ẹ rán mi létí tó eléyìí túmọ̀ sí pé gbogbo wa náà pátá iná la wà lábẹ́ pé a lè gbàgbé tá a bá ti wá gbàgbé a ṣàtúnṣe nínú sọ̀láàtì wa bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe gbogbo nǹkan ìforíkanlẹ̀ gbàgbé lè gbé o gẹ́gẹ́ bí mo ti ṣe ṣe àpèjúwe ṣáájú ṣùgbọ́n kíni àti kíni àti kíni gan ni máa fa ìgbàgbé ni máa fa ìforíkanlẹ̀ ti gbàgbé àwọn sábàbí rẹ̀ àfikún àdínkù iyèméjì ni aziyadatu wa naqsu wa shek àfikún kéèyàn gbàgbé sàfikún nù sọláàtì rẹ̀ àdínkù kéèyàn gbàgbé sàdínkù nù sọláàtì rẹ̀ ashek kí ìgbàgbé ó múyàn máa ṣe iyèméjì ṣé rákà kẹta wa ni àbí rákà kẹrin sẹ́ráka alákọ̀ọ́kọ́ ti mo wa yìí nìsín mo ti ké súrà fatia wọ́n pé mo ti fatia ṣé mo ti wá ké súrà lẹ́yìn rẹ so gbogbo eléyìí báyìí náà làwọn sábàbí tá a máa ti torí ṣe so sọmọ pé ìwọ mọ̀ pa àfikún àtàdínkù omi ìlò tún lónìí ń bẹ nínú nǹkan tí a máa ti torí ṣe fún ìgbàgbé tọ tí èèyàn bá fẹ́ forí látàrí pé òun gbàgbé nínú sọlá ká máa pe oríṣi ọ̀nà mẹ́rin lélẹ́ ìpèsè o téèyàn bá fi kún sọlá tirẹ̀ ká pé èèyàn fi sẹ́kàn kún sọlá tirẹ̀ nínú àwọn asẹ́ tó jẹ́ ẹ̀yà asẹ́ tá a máa ṣe nù sọlá ṣùgbọ́n látàrí ìgbàgbé bí ká pé ó dìde dúró níbi tí ò ti yẹ kó dìde dúró ó rùkú ó fi kún iye rùkú tí ń bẹ nù sọlá ó forí kanlẹ̀ ó fi kún iye ìforí kanlẹ̀ tí ń bẹ nù sọlá bí ẹni tó rùkú lẹ́ẹ̀mejì àbẹ́ni tó dìde dúró láyè ibi tó ti yẹ kó jókòó àbí sọ̀láàtì tọ́jú rákà mẹ́rin ó kí rákà márùn ó ṣe rákà márùn tọ́ irú àwọn eléyìí báyìí dandan ni kó forí kanlẹ̀ o dandan ni kó forí kanlẹ̀ tí ìgbàgbé ní ìgbà tí ọba ara ti pé nǹkan báyìí ṣẹlẹ̀ yóò forí kanlẹ̀ tí ìgbàgbé kò ń sọ àfikún lẹ́yìn ìgbà tó sálámà tán kò bá jẹ́ pé kó tó sálámà lọ́ọ́ rántí ni kò bá jẹ́ pé lẹ́yìn sí sálámà eléyìí túmọ̀ sí pé tá a bá gbàgbé ṣàfikún nínú sọ̀láàtì wa ẹ̀yìn tá a bá sálámà láàṣẹ ìforíkanlẹ̀ gbàgbé téèyàn bá wá dín nǹkan kan kù nínú sọ̀láàtì rẹ̀ tó wá rántí síwájú kó tó dipó dérú àyè ìǹtọ́gbàgbé yìí nínú rákà tó tẹ̀lé dandan ni kó padà sí di ìǹtọ́gbàgbé yìí bí kápẹ́ èèyàn gbàgbé láti jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì ẹ̀ méjì ló foríkanlẹ̀ rákà nínú rákà rẹ̀ lẹ́ẹ̀kejì àjẹ́ yìí pé yóò forí kalẹ̀ yóò padà sídìí ntọ́gbàgbé yẹn ìjókòó yẹn yóò padà sídìí rẹ̀ tó bá ti wá padà sídìí rẹ̀ yóò tún rákà alákọ̀ọ́kọ́ ṣe kó tó tún á tún rákà ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ irú rẹ̀ ó wá forí kalẹ̀ yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà nítorí kó ti fi kún sọ̀láàtì rẹ̀ láì lérò ikú àwọn ò fi kún téèyàn bá wá dínkù nínú sọ̀láàtì rẹ̀ ntọ́jọ́ ọ̀ràn yẹn nínú àwọn ọ̀ràn yẹn sọ̀láàtì eléyìí tó ṣe pé àwọn kan ń pè lọ́ràn yẹn àwọn kan ń pè ní sunna bí àtàyà alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ Imam Malik nìsín àwọn ń pè ní sunna lọ́dọ̀ àwọn Hanabila àti àwọn bíi àwọn míì àwọn máa pè ní wájib ṣùgbọ́n wájib yẹn ò túmọ̀ sí wájib lọ́dọ̀ Malikiya ẹ̀hìn tẹ́yìn máa fi rú àwọn sunna yẹn sílẹ̀ so ó ti dìde dúró kò sàtáyà alákọ̀ọ́kọ́ á sọ yìí pé kò bùkátà láti ṣe àtáyà yẹn máa kò bùkátà láti sinmi ṣùgbọ́n yóò forí kanlẹ̀ síwájú kó tó sálámà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tí lè má mú yín gbàgbé láti sàtáyà alákọ̀ọ́kọ́ wọn ṣe subhanallah subhanallah bàbá yìí ti dìde ẹ̀yin náà lọ bá ní èsì pé tẹ́ gàn sí ìjókòó ẹ lọ bá ní ìgbà tí lè má mú yìí báyìí tẹ́ bá lọ bá lẹ́yìn subhanallah tẹ́ ti ṣe òun náà ti mà pọ́n ti dínkù nínú sọ̀láàtì òun yọ̀ọ́ mọ bí ó ti ṣe ṣe ẹlẹ́kẹrin náà ni kéèyàn ṣe iyèméjì nínú sọ̀lá tí èèyàn bá èèyàn máa sórí mẹ́ta méjì mo ti ṣe àbí mẹ́ta méjì ni àjẹpẹ̀rọ eléyìí náà ń kọ́ ètò tún dọ́gba dùnú súnà ni pé yóò forí kalẹ̀ kó tó sálámà lẹ́yìn ìgbà tó bá ṣàtúnṣe sọ láti rẹ̀ tán. alihamdulilayi rabil alamin adúpẹ́ fún ọlọ́run kọ́lọ́ba àṣà olùmọ̀ wa ní ẹ̀sùn lóore abẹ́ bẹ̀rẹ̀ pé ń bá tẹ̀ ń bá sọ̀rọ̀ nípa sùjúdù sáwọ̀ abẹ́ bẹ̀rẹ̀ pé tó tẹ́ ayọ̀ pé ń bá fẹ́ ṣe sùjúdù sáwọ̀ kí làwọn nǹkan téèyàn máa wí nínú sùjúdù yìí. èrò tí máa wí nígbà tó bá forí kanlẹ̀ náà ni wọ́n máa wí subhana rabbiyal a'la Subhanallah rabbiyal a'la àbí subhana rabbiyal a'la wa bihamdihi naam. bákan náà tó bá jẹ́ pé tó wọ́n wá ṣe sùjúdù sáwù yẹn tán tó bá jẹ́ pé síwájú kóró sálámà ni àbí lẹ́yìn sálámà báwo ló ti fẹ́ ṣe àbí tó bá yẹ sùjúdù sáwù yẹn tán yóò ṣe àtàyà àyà sálámà. kò ní sàtàyà máa tó bá ti forí kanlẹ̀ fún sùjúdù sáwù bóyá kó tó sálámà yọ sálámà lẹ́ẹ̀kan náà tó bá sì ṣe sùjúdù sáwù lẹ́yìn sí sálámà tó bá ti ṣe sùjúdù sáwù tán yọ sálámà lẹ́ẹ̀kan náà kò sàtàyà àlékún kankan tí ó ṣe máa ṣé ẹyọ kan ò sì lè gbé kejì inú méjèèjì bóyá bàdí àbí kọ̀bìlì inú méjèèjì. wọ́n lè gbéra wọn tó bá yẹ pa àgbàgbé ibi tó ti yẹ ká forí kanlẹ̀ ká tó sálámà àárín tí àfi lẹ́yìn gbàtà sálámà kò sí wàhálà. ọ̀rọ̀ ni àti gbọ́n ẹ jẹ́ kí a dúró sí ìbàyẹn torí àsìkò wa ká pàdé àwọn olùgbé wọn dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́ sọ̀rọ̀